can ká dúpẹ́ fún ògo ọlọ́run lórí you are let let's thank him for the God's glory upon our life. pé Jesus ṣe. Jesus thank you. Jesus we thank you for this grace. we thank you for this mercy. we thank you for the great grace we have received from you. ṣe. let's thank God he has done. kádúpẹ́ fún ohun Jésù ṣe ilé wa sẹ́yìn. let's thank him for what he has done. wọ́n tún jẹ́ agbára fún wa. you that is our power. wọ́n tún jẹ́ ibi ìsádi wa. you that is our refuge. wọ́n tún sì jẹ́ ibi ààbò wa. you that is our eh, protector. ìwọ náà la gbéga lọ́wọ́lọ́wọ́ báyìí fún ohun tó you are the one that come to praise this morning for what you are doing. fún iṣẹ́ ìyanu ìwọlọ́run. for your wonderful works. fún iṣẹ́ ògo ìwọlọ́run. for your glorious work. fún iṣẹ́ ìwà rẹ. for your beautiful work. ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. let's thank this Jesus pé Jésù ṣe o. that Jesus thank you. wọ́n ní aláàánú wa sẹ́. you are the merciful one. wọ́n ló lórí ọ̀fẹ́ ńlá. you are the one with great grace. wọ́n ló ṣàánú fún ayé wa. you are the one that bestowed mercy upon our life. wọ́n ló ṣàánú fún ayé ọmọ you are the one that bestowed mercy upon the life of our children. wọ́n ló ṣàánú lórí ẹbí ilé wa. you are the one that bestowed mercy upon our kids. ẹ ká dúpẹ́ fún orí ọ̀fẹ́ o. let's thank him for this grace. Ọlọ́run mo dúpẹ́ mo mọ rírì rẹ. that the Lord thank you. Lord, I thank you for because I appreciate what you are doing in our life. Even though, though what you are doing, I do not understand. Because I, but I know that your grace is sure. I know that your grace is sure. I know that your mercy is sure. I know that your great grace is sure. Let's thank thanking the Lord. That Jesus, thank you. Jesus, I praise you. My merciful God, I thank you. My benefactor, I thank you. The merciful one, I give you all the glory. The merciful one, I return all the glory back to you. Because you are the one doing it. You are the one keeping me. You are the one keeping us. You are the one keeping us. You are the one that make us to be alive. You are the one doing miracle in our life. I return all the glory back to you. Children of God, let's start thanking the Lord. Let's start thanking this Jesus Christ. Let's thank your Creator for His wonders in our life. For His wonders over our business ìyanu lórí ọ̀nà gbogbo be our his mercy over our life. ẹ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí. let's thank this God. pé mo yàn ọ́. that Jesus thank you. pé mo gbé ọ Jesus I exhort you. jésù mo fi ọpẹ́ fún. Jesus I give you all the praise. jésù mo fi ìyìn fún. Jesus I give you all the honour. jésù mo fi ògo fún. Jesus I give you all the glory. jésù mo fi ọlá fún. Jesus I give you all the honour. fún tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. for what you are doing at present. fún tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. for what you are doing at present. fún tó ń ṣe lọ́wọ́lọ́wọ́. for what you are doing at present. Fún ohun tó ṣe lọ́wọ́. For what you are doing as present. Fún ohun tó ṣe inú ayé ìlú lónìí. For what you are going to do in our life today. Fún iṣẹ́ ìyanu lẹ́nu ayé. For the wonderful works you are going to do. Ọlọ́run bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù. The children of God let's start thanking the Lord. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yìí. Let's thank this Lord. Ọba tó fún ọ láǹfààní. The one who gave us the grace ọba tó fún wa lórí ọ̀fẹ́ yìí. the one who gave us this opportunity. ọba tó fún wa láǹfààní yìí. the one who gave us this grace. ọba tó fún wa lórí ọ̀fẹ́ yìí. the one who gave us this support this grace. nínú àánú rẹ̀ la rí gbà. in his infinite mercy that is when we have received this grace. nínú àánú rẹ̀ ló gbà wá. he did that in his infinite mercy. nínú àánú rẹ̀ ló kó wa yọ lọ́wọ́ lóko. his infinite mercy he delivered us. ó yá bẹ̀rẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù. now start thanking the Lord. pé Jésù mà ṣe. that Jesus thank you. olùgbàlóṣù olùgbàlóṣù olùgbàlóṣù olùgbàlóṣù ọlọ́run tó pọ̀ nípa àtàgbára ọlọ́run tó pọ̀ nípa àtàgbára àyàn fún ọ̀fẹ́ àyàn fún ìyanu rẹ̀ àyàn fún orí ọ̀fẹ́ ìwọ náà lórí ayé wa agbé ọ̀gá tó ń ṣe olùgbà ló máa ṣe olùgbà ló máa ṣe olùgbà ló máa ṣe olùgbà ló máa ṣe olùgbà ló máa ṣe olùgbà ló máa ṣe ọba tó pọ̀ nípa àtàgbára oṣù ọba tó pọ̀ nípa àtàgbára oṣù ọba tó pọ̀ nípa àtàgbára oṣù ọba tó ní gbogbo agbára lọ́wọ́ oṣù ọba tó ní gbogbo ìlọ́wọ́ oṣù fún oore ọ̀fẹ́ ìwọ ọlọ́run fún oore ọ̀fẹ́ ìwọ jésù fún iṣẹ́ ìyanu ìwọ ọlọ́run lórí ayé wa olùgbàlómọṣú olùgbàlómọṣú olùgbàlómọṣú olùgbàlómọṣú ẹ jẹ́ ká dúpẹ́ fún oore ọ̀fẹ́ yìí fún iṣẹ́ ìyanu ẹ̀ lórí ayé wa lórí ayé ọ̀pá bẹ́ẹ̀ sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fẹ́ ká fi ọkàn ọpẹ́ wá síwájú ọlọ́run fẹ́ ká fi ọkàn ọpẹ́ wá síwájú ó fẹ́ ká fi ọkàn yìnyín wá síwájú fún oore ńlá oore oore kàbìtì kàbìtì oore ńlá ètò ìṣínú ayé wa ètò ìṣínú ayé rẹ lónìí ẹ kábẹ̀ sí dúpẹ́ lọ́wọ́ Jésù gbé Jésù mi ó mà ṣe o Jésù mi ó mà ṣe o Jésù mi ó mà ṣe o aláàánú mi ó ṣe o aláàánú mi ó mà ṣe o aláàánú mi ó mà ṣe o olùgbàlà mi ó mà ṣe o ọba tó gbà mí lọ́wọ́ ìyàwó máa ṣe o ọba tó mú wa débi tá a dé yìí ó máa ṣe o ọba tó mú lọ síbi ire ó máa ṣe o ẹ ká dúpẹ́ lọ́wọ́ Jésù ìbíbínú tàǹkì ẹ ká dúpẹ́ lọ́wọ́ rẹ̀ sẹ̀ bó ṣe ó ṣe ó ṣe ó ṣe ó ṣe ó ṣe ó ṣe Jésù ṣe Jésù ṣe Jésù ṣe Jésù ṣe Jésù ṣe Jésù ṣe ọlọ́run mo yàn mo yàn fún ètò rẹ̀ nínú ayé mi ọlọ́run mo yàn fún orí ọ̀fẹ́ tó fún mi ọba tí òun tẹ̀sẹ̀ mi. That God that never dealt with us according to measure of our sin. Ọba tó fún wa ní oore ọ̀fẹ́ ní ìgbà gbogbo. Èyí tó fún wa ní oore ọ̀fẹ́ láti tọ̀ wá. Jésù ṣe o. Jésù ṣe o. Jésù. Jésù ṣe o. Jésù ṣe o. Olúwa ṣe o. Olúwa bójú olùgbàrà ìbà olúwa mo ìbà rẹ olórí. Jésù tó ṣàánú fún ayé rẹ. Thank Jesus that bestowed mercy upon your life. Òun ṣẹ́gun fún wa. He is the one that have mercy upon you. Jíjí rẹ láàárọ̀ yóò ń bí ọ̀tá nínú. You waking up is annoying enemy. Ṣùgbọ́n Ọlọ́run tún jí ọ sí ìmọ́lẹ̀ àlàyé. God made you to be in the light of the. Dídúró rẹ lónìí ọ̀tá ò fẹ́ kó dúró. God does not even want you to stand at all. Ṣùgbọ́n ẹni máa Ísírẹ́lì mú ọ dúró sísè. But the Holy One of Israel Take care of you. Ọba tí ò jẹ́ kí ìkọlù ayé bọ̀. The one who has not made enemy to get worse on you. Bí ọ̀tá ṣe ń rò bí ọ̀tá ṣe Ọlọ́run ò jẹ́ orí bẹ́ẹ̀. Our enemy thought of it God never allowed. Ọ̀pọ̀lọpọ̀ ni ogun ti ogun tí Ọlọ́run ṣe fún wa tá a rí o. There are many things that God has conquered that we do see. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà mi ta bá sọ̀rọ̀ wájú Ọlọ́run náà kọ pé ah òde mo kẹ́tí mo ṣe fún ọ Sometimes when we talk we don't know what we have done. Olú ò ṣe wọn kọ fún mi. Lord did do anything. Láti ṣiṣẹ́ tí mo ti ń gbàdúrà báyìí. We have been in gratitude. Láti ṣiṣẹ́ tí mo ti ń ṣe kí n gbàdúrà mi rí kankan. I've not seen anything. ṣe kí n kọ báyìí ọlọ́ọ̀gbà èèwọ̀ èmi yẹ pé ọ̀tá gbóngbó ló fẹ́ lù mọ́ lórí èmi mi èjẹ́. God will say eh. you see this enemy. Oh, eh, people eh, want to. Ẹ pé ọ̀tá fẹ́ ọ̀tá fẹ́ ọ̀tá fẹ́ ṣiṣẹ́ òun ni ò jẹ́. okay enemy wanted to do you evil but God didn't allow. torí pé kò sọ fún ọ o ò èèyàn mọ ohun tó ṣe. but because he didn't tell you you did not see it. ọ̀pọ̀ ni ìrìn àjò tí ìyàn rìn tí ọ̀tá fẹ́ kí èèyàn padà wá lé. there are many journeys that we embark on that the enemy does not want us. ṣùgbọ́n torí pé èèyàn ò rí ohun tó ṣẹlẹ̀ lójú ọ̀nà. because we do not ogun tí ọlọ́run ṣe èèyàn mọ̀ pé ọlọ́run ṣe nǹkan kan. we do not know that God has done anything because. ẹ ká dúpẹ́ pé all good thing you have done for me. Olúwa mo dúpẹ́ gbogbo rẹ lórí ayé mi bàbá. I thank you for your good in my life. Ìdí tí mo fi dá gbogbo ọpẹ́ padà fún ọ. And that is why I return all the glory back unto you. Jésù gba ọpẹ́ mi láàárọ̀ yìí. Jesus take all the glory. Jésù gba ọpẹ́ mi láàárọ̀ yìí. Jesus take all the glory. Jésù gba ọpẹ́ mi láàárọ̀ yìí. Jésù gba ọpẹ́ mi láàárọ̀ yìí. Ọpẹ́ mi mo mú wá síwájú rẹ̀. I brought back my glory. Olúwa mo mú ọpẹ́ wá síwájú rẹ̀. I brought back my thanksgiving before you. Olúwa mo mú ìyìn wá sí ìwọ Jésù. I brought back my praise before you. Olùgbàlà ó mọ̀ ṣeun ṣe. Saviour thank you olùgbà ló ṣe lórí ayé olùgbà ló ṣe nú ayé àwọn ọmọ olùgbà ló ṣe nú ọ̀nà mi gbogbo olùgbà ló ṣe nú ọ̀nà mi gbogbo ayàn fún ohun tó ń ṣe jésù mà ṣe fún iṣẹ́ ìyanu ọlọ́run fún ohun tó ṣe nú ayé mi láàárọ̀ yìí lókùn mọ̀ pé dára nú ayé mi sẹ́ ọ̀pọ̀ owó agbára yóò kan ayé mi lónìí dùà dùà lórúkọ jésù kristi olúwa wa ẹ ká sọ fún ọlọ́run aláyé. God bá gbogbo tó ń jẹ́ rí ìwọ and that thing that will not make me to see you. gbogbo tó ń jẹ́ kí fara mi and that thing that will not make miracle to happen in my life. gbogbo tó ń jẹ́ kí ògo and that thing that will not make your glory to come forth in my life. ẹ ká sọ fún Ọlọ́run alààyè. let's tell God this morning. Olúwa dáríjì mi. Lord forgive me. Olúwa dáríjì mi. Lord forgive me. gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. all my sins. gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. all my sins. èyí tí ò kí n gbóhùn Ọlọ́run. that will not make me to hear you. gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. all my sins. èyí tí ò kí n rí ẹwà rẹ. that will not make me to see your beauty. gbogbo ẹ̀ṣẹ̀ mi gbogbo. all my sins èyí tí ò jẹ́ kí n rí ògo ìwọ lọ́rùn ẹ sọ fún Jésù Olúwa dáríjì mi. forgive olúwa dáríjì. forgive me. olúwa dáríjì. forgive me. olúwa dáríjì. forgive me. ẹ̀jẹ̀ rẹ kó pa gbogbo ẹ̀ṣẹ̀. let your blood wipe out my sin. ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ mí lónìí. let your blood wash me. ẹ orúkọ Jésù dáadáa. call the name of Jesus very well. ẹ̀jẹ̀ kó pa gbogbo ẹ̀ṣẹ̀ mi. let your blood wipe away my sin. ẹ̀jẹ̀ rẹ kó wẹ̀ mí lónìí. let your blood wash me. olúwa jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ pa gbogbo ẹ̀ṣẹ̀ mi. let your blood clean my sin. gbogbo all my sin today. olúwa parẹ́ lónìí. lord clean it. ẹ orúkọ Jésù. God's name of Jesus. blood of Jesus. clean my life ẹ̀jẹ̀ Jésù blood of Jesus ó yá wẹ ayé ọmọ mi láàárọ̀ ẹ̀jẹ̀ Jésù blood of Jesus ó yá wẹ ọ̀nà mi láàárọ̀ ẹ̀jẹ̀ Jésù blood of Jesus wẹ ìdáwọ́lé mi láàárọ̀ Olúwa fi ẹ̀jẹ̀ rẹ use your blood ó yá fi wẹ̀ mí lónìí Olúwa fi ẹ̀jẹ̀ rẹ use your blood ó yá fi wẹ̀ ayé mi láàárọ̀ ẹ̀jẹ̀ Jésù ó yá dà lé mi lórí àwọn ọ̀nà lánàá ó gbàdúrà pé kí Jésù kó fi ẹ̀jẹ̀ rẹ kó fi wẹ̀ ọ́ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run fi ẹ̀jẹ̀ rẹ wò wọ́n máa ń gbàdúrà sí orúkọ jésù. Lakadoli makushe kala. Somebody pray. Ikadoli mokosi kiyaba. Ẹ̀yàn ká gbàdúrà kó bèrè fún ẹ̀jẹ̀ náà. Orí tó ń bá rí ẹ̀jẹ̀ náà. Orí tí òun bá rí ẹ̀ if I can see the blood. O bá bèrè kó rí ẹ̀jẹ̀ inú ayé rẹ lónìí o. Lekatunana makushe kiyaba. Orí tó ń bá rí ẹ̀jẹ̀ náà. Ẹ fi orúkọ Jésù. Ẹ̀jẹ̀ Jésù kú ẹ̀ṣẹ̀ mi. Gbogbo ẹ̀ṣẹ̀ tí olùfisùn ń lò lórí ayé mi. Ẹ̀jẹ̀ Jésù wù ẹ̀mí lónìí lónìí kàdóòlì máa kú ṣe kẹtẹlẹ mọ ọlọ́run lánàá gbàdúrà ẹ fi orúkọ jésù lè kándó yana máa kú soto ní kàdá ẹ fi orúkọ jésù dáadáa olúwa fi ẹ̀jẹ̀ ńlá rẹ wí ayé mi olúwa fi ẹ̀jẹ̀ rẹ wí ayé mi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn wẹ̀ mí lónìí ọlọ́run fi orúkọ jésù dáadáa làkàdóòlì máa kú sátálì máa kú ṣe kẹtẹlẹ bá ẹ orúkọ jésù yẹn nìkéde lè kókó parú sàté abala ńlá nu gbàdúrà ẹ pé Jésù lintando de mokotoli mokopuru sekeyaba lendeli mokotoli makusheketelebo magadagababo sutokotoli makate ripototeketelebo ẹ̀jẹ̀ jésù wẹ ayé mẹ amọlọlanu gbàdúrà kó sọ fún jésù lọ́wọ́lọ́wọ́ kí ẹ̀jẹ̀ ọdá àgùntàn kó wẹ ọ kí ẹ̀jọ̀ dá àgùntàn kó wẹ ayé rẹ ní kí ẹ̀jọ̀ dá àgùntàn kó wẹ ayé ọmọ rẹ ní ẹ pe orúkọ dada blood of Jesus Christ gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ kórúkọ jésù the name of jesus olúwa fi ẹ̀jẹ̀ rẹ sàmì sí mi lára your blood to mark my life látòní lọ fi ẹ̀jẹ̀ rẹ sàmì sí ayé mi lára níbi tí ẹ̀jẹ̀ jésù bá ti wà lára ẹni wherever blood of jesus is ayé ẹni ẹ máa ń rí àánú gbà ní the life of the person receives mercy ohun tó ṣẹlẹ̀ ní egypt what happened in egypt ẹ ọlọ́run fẹ́ àwọn tó fi ẹ̀jẹ̀ yẹn sí àtẹnugbà ilé wọn wọ́n ikú ré wọn kọjá. those who pull the blood uh, their tent were received mercy from God. tí ọmọ Israẹli tí ò fi síbẹ̀ yóò kú bẹ́ẹ̀. and the Israelite that did not put it died torí pé ọlọ́run fi ẹ̀jẹ̀ yẹn bí àmì ńlá ni God has used that as like a sign fún májẹ̀mú ńlá ohun tó ń bọ̀ ni for a great covenant of what is coming. Jésù náà ti wá fi ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún aṣẹ. and Jesus did the same thing. ẹ wá pọ orúkọ Jésù now call the name of Jesus. Olúwa láàárọ̀ yìí this morning. Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ sàmì sí mi lára. use blood to mark to put. Olúwa fi àmì àmì ńlá fi sàmì sí mi lára. let there be a great mark of God upon my life. ẹ̀jẹ̀ Jésù kò táyà nàbà ó yà fi sàmì sí mi lára. ó yà wọlọ́run lánàá ó ó dẹ kíkú orí ọ̀sá ó dẹ kí àrùn rí ayé rẹ sá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó lọ kí ayé rí ọ kó ṣàánú fún ọ ìkàdó ni màkú ṣèké tìlẹ̀bà ó lọ kí ayé rẹ kó dìde ńlẹ̀ kó bẹ̀ sí ṣe rere ẹ fi orúkọ Jésù mi tẹ wà sẹ́ olúwa mèké tètè mi kàtà lóko tó tó tó tó olúwa fi ẹ̀jẹ̀ rẹ sàmì sí mi lára ẹ̀jẹ̀ Jésù ó fi sàmì yè sí ayé mi lára ọmọ náà ń lanu gbàdúrà kó sọ fún Jésù kí Olúwa kó fi ẹ̀jẹ̀ rẹ̀ kó fi sàmì sí ọ lára ẹ sọ fún Ọlọ́run aláàyè làkàtó lima kó parú bàtẹ kẹtẹ Olúwa fi ẹ̀jẹ̀ rẹ̀ sàmì sí mi lára ẹ̀jẹ̀ Jésù ó yá kó sàn lórí ayé mi ẹ̀jẹ̀ Jésù kó sàn ní ọ̀nà mi gbogbo ọmọlọ́run lanu gbàdúà olúwa ọlọ́run aláàyè ẹ̀jẹ̀ rẹ kó sàmì símẹ́ra olúwa fi ẹ̀jẹ̀ rẹ sàmì símẹ́ra ní orúkọ jésù nínú ọdún yìí olúwa fi ẹ̀jẹ̀ rẹ sàmì símẹ́ra gbàdúà ní orúkọ jésù kristi olúwa wá oṣù tútù ń lọ nìyẹn èyí fi yẹ pé èèyàn láti wá múra rẹ lápẹ́ à. Eh, ìyẹn láti wá múra ni o eh, pé àní oṣù tún fẹ́ lọ báyìí eh, àkókò mọ̀dó dè mí. time is not waiting. ẹ̀jẹ̀ fẹ́ẹ́rẹ́bù january òdodo anybody o. january fails to wait for going. pé o kéèyàn tó mọ̀ kó tó di next week kó tó wọ february. before next week. o téèyàn tó mọ̀ happy new year lẹ́tùmọ̀ ké. twenty twenty three ti bẹ̀rẹ̀. ẹ porúkọ jésù. àní ọlọ́run alààyè mo sátọ̀ wá. ṣé olùgbèjà fún mi láàárọ̀ yìí olúwa olúwa ṣe olùgbèjà fún mi láàárọ̀ yìí. be my rescuer this morning olúwa ṣe olùgbèjà fún mi láàárọ̀ yìí. be my deliverer this morning. olúwa ṣe olùgbèjà fún mi ní àárọ̀ yìí. be my deliverer this morning. láàárọ̀ ṣe olùgbèjà fún mi. this morning be my deliverer. dìde fún ayé mi bàbá. arise for my life. olúwa dìde fún ayé mi bàbá. arise for my life. olúwa dìde fún ayé mi bàbá. arise for my life. olúwa dìde fún ọ̀nà mi bàbá. arise for my journey. olúwa dìde fún iṣẹ́ mi bàbá. arise for my business. olúwa dìde fún ayé mi. arise for my life. olúwa dìde fún ayé mi. arise for my life. ẹ pe orúkọ Jésù. olúwa ṣe olùgbèjà fún mi lónìí. olúwa ṣe olùgbèjà olúwa ṣe olùgbèjà nínú ilé mi mo sátọ̀ wá kó gbèjà mi ní mo sátọ̀ wá kó gbà mí ní ẹmọ ọlọ́run ẹ gbàdúrà ẹ sọ fún jésù olúwa ṣe olùgbèjà fún mi oyè ọmọ ọlọ́run lánàá gbàdúrà orúkọ jésù orúkọ jésù ọba tó kọ̀ ní pàtẹ agbára olúwa ṣe olùgbèjà fún mi láàárọ̀ yìí ní orúkọ jésù ọ̀run gbèmí níjà àǹtà kàdó kàtú tẹ̀kẹ́tẹ̀ ọmọ ọlọ́run lánàá gbàdúrà pé kí ọlọ́run kó gbè ọ́ níjà ó dá kí iṣẹ́ rẹ kó dìde ńlẹ̀ ìgàdàgàdà ó dá kí ayé ọmọ rẹ kó dìde ńlẹ̀ ó dá kí ayé ẹni kó kò lọ́wọ́ ìràkòrò ẹ fi orúkọ Jésù mi tẹ wá olú ọlọ́run alààyè olúwa ṣe olùgbèjà fún mi olúwa ṣe olùgbèjà fún mi ní orúkọ Jésù olúwa ṣe olùgbèjà fún mi ní orúkọ Jésù làkàtàkà lùkà báyàbàkàbà lè so ń tó tó ní màkàtìyàbà olúwa ṣe olùgbèjà fún mi ẹ fi orúkọ Jésù dáadáa olúwa ṣe olùgbèjà fún mi olúwa ṣe olùgbèjà fún mi ní orúkọ Jésù ẹyà ọyà ọyà ọyà ọyà ẹ sọ fún Jésù gbogbo agbára tó fẹ́ kí àkókò lọ́mọ ẹni lọ́wọ́ gbogbo ẹni tó fẹ́ gbogbo agbára tó fẹ́ fi àkókò ẹni ṣòfò ní orúkọ Jésù Olúwa ṣe olùgbèjà fún mi dúà dúà lórúkọ Jésù Kristi Olúwa wá ìwọ tó ti ṣe tó ti fọmọ àdúrà ẹ̀rọ mànìkejì ẹ lọ́wọ́ kò ń ṣèpìlà ń ṣe ń bì í not cursing here. Eh, ohun kékeré ayé ẹni lè dáa ni. so that your life will be good. wọ́n tó ti fi àdúrà ẹran ọmọ ẹnìkejì ẹ lọ́wọ́. you are here to do this. ó yá ó yá ó yá ó yá ó yá ó yá fi ràn lọ́wọ́ àdúrà ní ń gba agbára òun gbà o. it's prayer that is answered. hallelujah. àdúrà ní máa ń gba agbára òun gbà. prayer that can be answered. olúwa àwọn tí ń yọ mí lẹ́nu ti pọ̀ tó yìí ọ̀rọ̀ ọlọ́run ni. olúwa àwọn. what's in your for you. ẹni tó wò pé ìran rẹ ò lè gbérí mọ́. those who think that generation cannot come forth with good things again. ẹni tó wò pé kò sí nǹkan tó lè bọ́ sí fún mọ́. those who think that nothing of good can come to you again. ẹni mi àti tó wájú àti wù ẹ̀ bàbá àní sísá kínní kọ́ Eh, tó bá yẹ pé ọ̀rọ̀ sista kínní àwọn ti finish ẹ̀ wá. those who think that everything about this iṣẹ́ bọ́ra sososo nǹkan eh, ní ìbùkún lè ṣe nǹkan kan láyé ẹ̀. nothing you can achieve again. Ah, ẹ bí orúkọ Jésù oh, Olúwa dìde kó ṣe àṣà fún ayé mi lónìí Olúwa dìde kó gbè mí níjà Olúwa dìde kó gbà mí lọ́wọ́ àgbà tó fẹ́ fi ayé mi ṣẹlẹ́yà ẹ bí orúkọ oh, Jésù lọ́wọ́ alágbára yẹn Olúwa dìde lọ́wọ́ alágbára tí ò ṣé bí ìsádi fún mi ṣé bí àṣà fún mi mo ṣètò wá ó yá gbà mí lónìí mo ṣètò wá ó yá tú mi sílẹ̀ mo ṣètò wá ó yá gbè mí níjà mo ṣètò wá ó yá bá sátani wí lórí ayé mi ó yá mo ṣètò wá ó yá gbẹ ẹ̀tọ́ mi jáde àwọn ọlọ́run lanu gbàdúrà orúkọ jẹ́ lagaba bakusondo kogoro kokoto koto kezege le brada gaza bakusondo gatega ba abana nano bakuase le tokondo ko prendo tikete kezega ba maya goto ko berute kezega la kabaru bando ko batekete maya gato ko baru sekete epi orúkọ Jésù mi tẹ wá sẹ kado ko baru tate litekuro bogo kotokotokotoyaba ẹbí orúkọ jésù motukatelia ní prondotike tó pèrèdèkẹtẹ ẹbí orúkọ jésù olúwa mo sátọ wa agbára rẹ mẹtakadogo likẹtẹ likẹtori makusakayaba ẹbí orúkọ jésù olúwa in the name of jesus ẹ pe orúkọ Jésù Olúwa mo gbé ayé mi sọ wá in the name of Jesus gbọ́ àdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa ẹni tí yẹn lè sátọ wá tí yẹn lè sátọ lóyún ẹni tí yàn lè ké pè nìyẹn. is the one you can call upon. òun náà ni ọlọ́run yìí torí kò sẹ́ńtọ́ jùlọ. because there is no one greater than him. ẹ ẹ lómi ìtọ́ pé òfin kan mi ṣàgbára. those who trust in some other things. ohun tó fi ṣàgbára yẹn gan báyìí lẹ lẹ lẹ àwọn kan wá fọwọ́ kan já mọ́lẹ̀ ni. those uh, there is there are things that others just too much. pé tó o bá rí nǹkan báyìí ọwọ́ ọ̀tún báyìí ni kò fi rún. and when and when you see this this is what you do. ó ó bàjẹ́ nù. and that thing is destroyed. pé tó bá ti ṣàkó jáwéré kan báyìí sí lórí ìkíni yẹn dá sánà. that whenever you do this on it. ẹnìkan ni ọ̀lẹ́ bá gbára rẹ̀ jẹ́. there is only one person that is not possible to destroy his power kò kẹ̀yìn sí ni ló ti kẹ̀yìn sí gbogbo ẹ̀ bàjẹ́ nìyẹn. that whenever you turn at, back at him that is. nǹkan báyìí ni kò jẹ ó da sán nìyẹn. this is what you hate. ó domi lu lára ó tán you put water on him that is there. kò fi kò pa lára nǹkan yẹn bàjẹ́ pátá nù. you put oil on it everything in it. ẹ fọwọ́ òsì gbé ó tán nù. you use your left hand to touch it that is. agbára da sán nìyẹn. that is that power ẹnìkan tó gbé ẹnìkan tó gbé olóńdè olóńdè tó lọ́fọwọ́ jáda. some people their power is just torn away what have you ṣùgbọ́n tó ara jẹ́ pé òun tó ju gbogbo èèyàn lọ ní orúkọ rẹ̀. but there is one greater than all human beings. ó ní orúkọ olúwa ilé ìṣọ́ agbára ni. the name of the Lord is refuge. ó ní olódodo sáwọnú rẹ̀. say the righteous ones in the. ó sì làṣẹ. and they are saved. olúwa mo sáwọnú rẹ̀ lónìí. Lord I come unto you. torí ayé ọmọ mi ni bàbá. God is the life of my children. olúwa mo kò sí tó bá sì sá tọkàntọkàn kò lè tì ọ́ jáde. if you run. with all your mind you will not. tó sá tọkàntọkàn wọnú orúkọ yẹn olùsọ́pọ̀ ò lè wọlé àyè wà fún ọ nígbà tí ọkàn rẹ bá ṣe payá àyè wà fún ọ nígbà tí yàn bá ronú pọ̀ náà wájú ẹsẹ̀ àyè wà fún ọ nígbà tó bá mọ̀ pé alágbára rẹ ẹ pe orúkọ Jésù lórí ayé mi sẹ́ lórí iṣẹ́ mi mo fi ọ ṣe bí àṣà mi mo fi ọ fi ṣe bí àṣà mi gbogbo alágbára tó ní kò lè ṣe é ṣe mọ́ ohun tó ní kò lè bọ́ sínú ayé mi mọ́ ohun tó ní sọ pé àwọn ti parí sẹ́ àná wọn ti parí iṣẹ́ lórí ayé ẹ̀ àwọn ti parí iṣẹ́ lórí ayé ọmọ rẹ̀ ibi tí ayé gbọ́wọ́ lé ibi tí ayé ti ń dènà ògbó ayé wɔn a wofi ɔhyɛ bi asa mi sɛ wofi ɔhyɛ bi sadi mi wofi ɔhyɛ bi agbara mi wɔbɛ kɔ ɔdide nu agbara rɛ kó o bá gbogbo agbara karagbara wi kó o bá gbogbo ìmọ̀kínà wi kó o bá gbogbo ìtẹ́kẹ́tẹ́ wi kó o bá gbogbo àbákàbà wi gbogbo àwọn kan wá ti gbọ́ kú tí ọ̀nà mi sẹ́ wɔbɛ kɔ dúdú tí agbara náà wɔbɛ kí agbara rẹ kọ fara kó o tu ayé mi sí rẹ rọ wɔbɛ kí agbara rẹ kọ fara kó o jẹ ayé mi ní ìdè àwọn ọ̀nà lànà gbàdúrà ó orúkọ jésù ìkàdọ́bà kútàkà ìràbàkàdà lìpùrẹ́dọ̀kú ṣe kẹ́tẹ́kẹ́tẹ́kẹ́tẹ́kẹ́bà rìpàtúkọ̀ pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́kẹ́ lẹ́tọ̀kọ́ bàkàdọ́ ń dẹ́kẹ́tẹ́kẹ́tẹ́ gbàdúrà sẹ ìkànnì àyà kàtú tẹgẹ gbogbo agbá ti yọ ìṣeré lẹ́nu gbogbo agbá tó ní ògo yóò ní tẹ o ní orúkọ Jésù gbogbo agbá tó ní ìyanu òní ṣẹlẹ̀ gbogbo agbá àtọ̀nàwó àbọ̀nà jẹ ní orúkọ Jésù aṣọ ayé ẹni dòfo abáṣẹ ẹni jẹ aṣọṣẹ ẹni dòfo sẹ àràfà ti bá ayé rẹ lẹ́rí ẹbí orúkọ Jésù olùwàtẹ́rì agbá náà bá ayé àlìyàlì kàtàkàtà mẹkọtọ kẹtíkẹtẹkẹtẹkẹtà àkàtúntòtò ni màkútẹkẹlẹ wa màkọ́bẹ̀rù rẹ̀ kọ́ jẹgẹ bá màkọ́bẹ̀ kó jẹgẹ yẹra ní orúkọ Jésù gbúà dúà lórúkọ Jésù Kristi olúwa wá síbẹ̀ ni Ọlọ́run ò dá láàánú tó. Is it God that is not merciful? tó ti ń gbàdúrà àtijọ́ yìí. and you have been praying since síbẹ̀ ni ọlọ́run ò jẹ́ láàánú jù. God that is not merciful. ọlọ́run ní ọlọ́run ní àánú ju èyí. God is more merciful than women be. ó sọ pé if you been if you know how to do good to your children how much your father that's in heaven. ó ní tí wọ́n bá mọ láti yá ọmọ ẹ̀yin ẹ̀yin máa ń ṣe bíi èèyàn burúkú wa èèyàn bí èèyàn tẹ́ mọ rere fún ọmọ yín mélòó mélòó bàbá yín tó wà ní ọ̀run. if you know how to do good for your children how much more father in heaven. ẹ eh, so gbogbo alágbà tó tó tó fẹ́ sọ lọ́run di alá tó sọ lọ́run pé kọ́ lọ́run ò ní àánú. every man that wants to make God gbogbo àwọn èèyàn kàtí fìyà jẹ ayé mi sẹ́. every weekend one tormenting my life. ogun tó pọ́n mi lójú yìí láàárọ̀ yìí. this problem tormenting my life. ogun tó pọ́n ọmọ mi lójú yìí. this problem tormenting my children. ogun tó fẹ́ kó ráyé gbé. this problem doesn't want to happen. ogun tó fẹ́ kó jẹ́ èèyàn sẹ́ olúwa tẹ́rí ogun ìbàsẹ̀ tógun yẹn bá ti ṣẹ́ ọ̀nà yẹn á là tógun yẹn bá ti ṣẹ́ wàrọ̀ ọmọ yẹn bí tógun yẹn bá ti ṣẹ́ ogun tí ayé dè ogun tí ayé rì mọ́lẹ̀ ogun tí ayé sọ́sọ́ mi ogun tí ayé kàn mọ́lẹ̀ sẹ́ ìtàn rì mọ́ sínú igi ìtàn fi sínú afẹ́fẹ́ nítorí ayé mi lónìí olúwa tẹ́rí ogun náà bá ìwọ ogun náà ṣẹ́ àtọ́gùn àtológun olùwàpàlẹ̀ wọn mọ́ ọmọlọ́lá ló gbàdúrà orúkọ Jésù ìkàtòkòkò paraka oṣù yóò gbúdọ̀ tún lọ ọmọ lọ́wọ́ ìka dáadáa kó soto yàrá oṣù yóò gbúdọ̀ tún sọnù àìní màkúndèrè kókó tèkétéka bí gbúdọ̀ tún gbúyà yóò fún bàbá oyè oyè oyè oyè àtológun àtológun rẹ̀ sẹ́ lẹ́tọ́tọ́ dọ́dọ́dọ́dọ́gẹ́dẹ́gẹ́dẹ́ olúwa tẹ́rí ogun náà bá ogun àìríṣẹ́ṣe ogun àrọ́wọ́ náà ogun àrọ́mọ bí ogun àjírégbé mọ́ mi lọ́wọ́ lójú àlá ni lójú ayé ni àgàtàkàbà gbogbo àwọn ìránṣẹ́ ní òkùnkùn ní àyíká àtàyídà mi gbogbo àwọn tó bá òkùnkùn lérí gbogbo ẹni tó wọ ẹgbẹ́ nítorí ayé ọmọ rẹ sẹ́ ilé àdàmàkú tẹ̀kẹ̀lì mú kó pẹ̀lú kẹ̀pẹ̀tẹ̀ gbọ̀kọ̀gbọ̀kọ̀tò kọ́ ní òkùnkùn sẹ̀kẹ̀tà àyàdàmàkàdé gèdè òkùnkùn tó makoperu beteka saka dondo ni moko tike tike tike te Jésù ní Olúwa wa àmín láyé ìgbà kan ayé máa ń gbẹbọ ni. some uh, in the holy day they do carry uh, sacrifice. sacrifice èèyàn kàn lè jí láàárọ̀ kó gbẹ́ ìbọn center. you will just carry that sacrifice and put in an injection. ṣùgbọ́n ayé ìsìn ìjọba but nowadays. apá ni wọ́n ń gbé báyìí. they do cut hands to make rituals. and uh, ó ti wá pọ̀ gan báyìí. it's now becoming common now. Eh, ó pọ̀ lóríṣiríṣi. it's common and the, the evidence is there. and we do see it every day. i think i see i saw one pé wọ́n kàn pààyàn sínú ẹ̀sùn owó ṣá. he just killed somebody. pé wọ́n pa àwọn èèyàn síbẹ̀ gbogbo kí ni killed people. wọ́n pa àwọn èèyàn kan pa àwọn èèyàn síbẹ̀. they killed people. ṣèbí wọn la rí arákùnrin kan ní bí ẹni ọlọ́run lóbi ojú àti yíyọ̀ fún tó ń ta àwọn páàtì èèyàn ládùúgbò. we see people selling part of human. bẹ́ẹ̀ ni gbogbo thank God for social media have its own good part it makes us aware of what is going on. Ah, ọ̀pẹ̀ àwọn bàbá kan ta apá nìkan wọn ni àìrọ́ ni kò tapá ẹ̀rọ ní ta wọn apá yẹn wọn ṣú ẹmí tó ní eh, ẹbí tó ní ta apá tó ń ta gbogbo rẹ apá èèyàn. human part. Hmm, àwọn nǹkan náà ló fẹ́ lò fún kankan náà. and they are using it for rituals. ṣùgbọ́n kó ṣọ́ra ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì nǹkan tó fi ń pè nǹkan fún ọ tó ń gbé fún ọ yẹn ọlọ́run á bìwọ gan tó lò tó tiẹ̀ máa ń pa ẹ̀ náà. in fact God can even question you that easy that you do not know. àti yẹ ẹ bá dé àtẹni tó fún apá yẹn àtiwọ́ tó gbé tó fi ṣe àwúre fún ọ <laughs> gbogbo ẹlẹ́jọ jìyà. if you dare hmm. use mm. from it then God will question you when the time comes. ẹlòmíì nítorí pé ká yí kó lè bá yí ọmọ ẹnì kejì jẹ ló fi lo apalapa o. some people hmm. use woman's eh, their colleagues part just because they want to. bí ayé ẹni ẹ má gbèrí. so that their life will not ẹ porúkọ Jésù. call the name of Jesus. àní gbogbo ẹni tí bínú pé kò fẹ́ ṣe rere. everyone that is against my success. gbogbo ẹni tí bínú pé kò ọmọ mi fẹ́ ga. everyone that is against me to progress. gbogbo ẹni tó bínú pé kí iṣẹ́ mi mọ́ tẹ̀síwájú. everyone that is against Olúwa bá mi dójú tì wọ́n. pull them to shame. gbogbo ẹni tó ní kí n má rí ọmọ yẹn bí. everyone that says that Olúwa bá mi dójú tì wọ́n. Father pull them Father pull them to shame. Olúwa olúwa dójú tì agbára wọn olúwa dójú tì ète wọn olúwa dójú tì àbá wọn olúwa dójú tì ìmọ̀ wọn olúwa dójú tì agbára wọn ọmọ ọlọ́run ẹ̀ lanu ẹ̀ gbàdúrà orúkọ Jésù olúwa dojú tí alágbára nù ayé mi ilé àdàdàdà gbèsàdéli màkà oṣù yìí ti fẹ́ parí bàbá olúwa dojú tí alágbára lórí ayé àwọn ọmọ mi daddy put the strong man to shame olúwa dojú tí alágbára nù ayé mi sẹ́ ìka tó kò tó tó tó tẹ̀ gẹ̀tẹ̀ mẹ́kọ̀ dúkà tẹ́lí màkú ṣèkẹ́bọ̀ olúwa dojú tí gbàgbára wọn olúwa dojú tí wọn olúwa gbàgbára wọn ní orúkọ jésù dúà dúà. Lórúkọ Jésù Kristi. olúwa wá ẹ pe orúkọ jésù olúwa níbi tí ọ̀tá mi bá wà báyìí. lord wherever my enemy is hiding. kí afẹ́fẹ́ àdúrà ìbí iná. let this prayer sounds like fire against them. kó kàn wọ́n lára. and let it touch them. torí pé àti afẹ́fẹ́ bá fẹ́. because whenever winds blow. ó máa ń kan igi oko ni. it touches the trees in front of them. ẹ pe orúkọ jésù. call the name of jesus. olúwa níbi tí ọ̀tá mi bá wà báyìí. wherever my enemy is hiding. níbi tí àwọn èèyàn ìka wọn jọ. whenever the wicked one gather. ẹni tó ń dún lórí ọ̀rọ̀ mi sẹ́. whoever stands against my life life. Ní orúkọ Jésù. In the name of Jesus. Àdúrà ibi iná. Let this prayer be fire. Yóò kàn wọ́n lára. Let it touch them. Yóò kàn wọ́n ní ara. Touch them. Ọmọ náà ńlá ní ògbàdúrà. Orúkọ Jésù. Olúwa gbogbo àwọn tó dúró ti ayé mi. Gbogbo àwọn tó dúró ti ayé àwọn èèyàn yìí. Ilé ànànàmà kú sekele kaba. Bí iná ìwà àdúrà yìí. Ó yẹ kó kàn wọ́n lára. Ní orúkọ Jésù. Ikele màkútẹkẹlẹ la alágbàtọ́ ni kò sí ọ̀nà yẹn o alágbàtọ́ máa ń ṣáájú rẹ lọ́gbọ̀nà jẹ́ líbarú pàtẹkẹlẹ lókòtò yàrá alágbàtọ́ sọ̀rọ̀ rẹ lọ tó ń lọ ṣáájú rẹ láti mú ayé ẹni dání ìwà àdúrà ìbí iná bóyá lọ kàn wọ́n lára ìwà àdúrà ìbí iná bóyá lọ kàn wọ́n lára ìwà àdúrà lórúkọ Jésù Kristi olúwa wá. mo I pray. ogun ọ̀tá ò ní borí ayé rẹ. problems of enemy will not overcome your life. àwọn ọpọlọ ò ní ṣe ọ́ láyé. you will not be mentally deranged. àwọn ọpọlọ ò ní ṣe ọ́ sẹ́yìn. you will not have mental problems. ìwọ lolùgbèjà mi. ìwọ lolùgbèjà mi o. 27, verse 8, verse 3 He shall subdue the people under us, the nation under our feet. Òun mú àwọn èèyàn sí abẹ́ ẹsẹ̀ rẹ̀ àti orílẹ̀-èdè sí abẹ́ ìtísẹ̀ rẹ̀. Hallelujah. Ẹ porúkọ Jésù mi tẹ wá All the name of Jesus wherever you are. Olúwa jẹ́ kí ọ̀rọ̀ mi bọ́ sí fún mi nínú àdúrà yìí. Let there be success for me in this prayer. olúwa la ọ̀nà ìyanu fún mi ṣe. open the miracle door for me in this prayer. ọmọ yẹn fún mi olódùmarè. give me that children. ọkọ yẹn olúwa gbélé mi lọ. give me that husband. iṣẹ́ yẹn olúwa fún mi. give me that job. ìwé ìgbélu yẹn olúwa lànà rẹ̀. that card rather give it unto me. bẹ́ẹ̀ mo porúkọ Jésù sẹ́. I want to call the name of God. ohun tẹ fẹ́ kí ọlọ́run kó ṣe lọ́wọ́. whatever you want God to do for you. ọ̀nà tẹ fẹ́ kí ọlọ́run kó là. door you want God to open for you. ẹ call the name of Jesus. olúwa bẹ̀rẹ̀ sí lànà ìyanu àṣeyọrí yẹn kó bọ́ sínú ọdún yìí àṣeyọrí yẹn tó bọ́ sínú ọdún yìí ọmọ yẹn tó bọ́ sínú ọdún yìí òkú yẹn kó fara ní ọdún yìí ẹ fi orúkọ Jésù ẹ wọ Ọlọ́run kó fara ní ọdún yìí ìwọ ọ̀nà àbáyọ là fún mi ní ọdún yìí ìwọ ọ̀nà ògo là fún mi ní ọdún yìí ìwọ ọ̀nà àṣeyọrí là fún mi ní ọdún yìí ó yẹ ọyẹ ọmọ náà ńlá ló gbàdúrà ó náà kí ògo Ọlọ́run kó fara yìí ó yẹ mọ́lá ńlá nu gbàdúrà ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ó yẹ ìdàdà gàbàgàbà nílẹ̀ lẹ́mọ̀ kó tẹ́kẹ́tẹ́kẹ́ yá bóyá lànà yanu baba ìkọ̀wé olùgbèjàmẹ́ lànà baba ní orúkọ jésù ní orúkọ jésù ní orúkọ jésù olúwa lànà yanu ayé mi baba nínú ayé àwọn èèyàn yìí baba lànà ní orúkọ jésù lànà ní orúkọ jésù lànà ní orúkọ jésù lànà ní orúkọ jésù lànà ní orúkọ jésù lànà ní orúkọ jésù lànà ní orúkọ jésù lànà ní orúkọ jésù lànà ní orúkọ jésù lànà ní orúkọ jésù lànà líkàdógó parúsàkàtà líkàdógó parúkàtẹ líkàdógó borúdàkẹtẹkàbà olúwa lànà gbọ́ àdúrà lórúkọ jésù kìí.

ń pòǹgbẹ gẹ́gẹ́ bí màmá tàbí bàbá tàbí ọkọ tàbí aya pé kí ìwọ náà jẹ́ èèyàn kó má dikú rẹ tẹ̀ ẹ gbọ́ orúkọ Jésù lè kàtá yà gàbàgàbà. olúwa mú mi débẹ̀ abala ńlá ló gbàdúrà orúkọ jésù ìkàdóge tó kúra kàtàkàtà mọ̀gbogbo rọ́bà kata ibi tó gbèrò láti dénú ọdún yìí rẹ̀ ọ̀run ẹ̀ mú mi débẹ̀ ní orúkọ jésù ibi tí mo gbèrò kí iṣẹ́ mi dé olúwa mú mi débẹ̀ ńlá ó débẹ̀ ní bí orúkọ Jésù olúwa mú mi débẹ̀ mú mi débi ayọ̀ mi ní ọdún yìí olúwa mú mi débi ayọ̀ mi ní ọdún yìí olúwa mú mi débi ògo mi ní ọdún yìí olúwa mú mi débi ayọ̀ mi ní ọdún yìí abala ńlá ló gbàdúrà bí kí ọlọ́run kó mú ọ débi ayọ̀ rẹ ní orúkọ jésù bí kí ọlọ́run kó mú ọ débi ayọ̀ rẹ àwọn ọlọ́run gbàdúrà olúwa mú mi débi ayọ̀ mi ní ọdún yẹn níbi ìṣeré mi níbi ògbó mi olúwa mú mi débẹ̀ sẹ́ ibi tí wọn náà ti di ọlọ́mọláyé ní orúkọ jésù olúwa mú iṣẹ́ mi débẹ̀ olúwa mú ọyọ́ máa mi débẹ̀ ibi ògbó mi gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wá ẹ porúkọ jésù ìwọ ìlérí ọlọ́run ṣe máa yé mi lára láti àánú àdúrà yìí lọ olúwa ìlérí ọlọ́run fún ayé mi ṣẹ ìlérí ọlọ́run pé àwọn ọmọ rẹ ó ṣe rere ìlérí ọlọ́run pé ohun kankan ò ní jẹ ọ níyà olúwa jẹ́ kí ìlérí ṣẹ mọ́ mi ìlérí ògo ṣe mọ́ mi lára gbogbo àpàlérí jẹ́ ayé àìlérí dànù olúwa dójú tì wọ́n àwọn èèyàn kàbí ẹbí Jósẹ́fù ní àyíká àtàyídà mi àwọn èèyàn kàbí ẹbí Jósẹ́fù ní àyíká mi olúwa dójú tì wọ́n ìlérí Olódùmarè ó yá ṣe mọ́ mi lára ìlérí ṣe mọ́ mi lára ìlérí ṣe mọ́ mi lára abọ́láńlá ló gbàdúrà orúkọ Jésù ilé àdàbà wọ́gàdì ó sì kété yàrá gbogbo takando kotoka bẹ́ẹ̀ kẹtẹ màkà tẹ̀lé makutekele mokotea orúkọ jésù gbogbo ni gbogbo tẹ̀lé kẹjẹkẹ lẹkẹtọ́ ni makuparupa tẹkẹjẹ ìlérí ọlọ́run sẹ́mọ́mẹ́lá ìlérí ọlọ́run sẹ́mọ́mẹ́lá ẹ̀bí orúkọ jésù olúwa tó mú ìlérí ṣẹ mú ìlérí ṣẹ ṣẹnu ayé mẹ èyí láti dìde láti gòkè olúwa mú ṣẹ fún mi ṣẹ ìlérí láti mú ọlọ́run mú ìlérí sẹ́mọ́mẹ́lá láti di ọlọ́mọ ní orúkọ jésù olúwa mú ṣẹ olúwa mú ìlérí ìlérí ṣẹ ní orúkọ Jésù olúwa mú ìlérí ṣẹ olúwa lànà lérí rẹ fún mi láti wá sí ìmúṣẹ fún mi olúwa lànà lérí rẹ fún mi ní orúkọ Jésù màkàtó dòdò dàgà ní gèdègèdègèdègèbò ẹ ní orúkọ Jésù olú ọlọ́run aláàyè olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ máa mẹ lára olúwa mú ìlérí ṣẹ ìlérí ọmọ yẹn pé wọn náà bímọ láyé ní orúkọ Jésù pé wọn náà di ènìyàn líkàtó gàtúkàtà ẹ sọ fún ọlọ́run aláàyè olúwa mú ìlérí ṣẹ olúwa mú ìlérí ṣẹ mọ́ mi lára ní orúkọ jésù ìwọ tó mú ìlérí joseph ṣẹ mọ́ lára ìwọ tó mú ìlérí daniel ṣẹ mọ́ lára ìwọ tó mú ìlérí david ṣẹ mọ́ lára ìlérí ayé mi ṣẹ bẹ́ẹ̀ mi náà jẹ́ èèyàn bí àwọn ọmọ mi ó ṣe rẹ̀ bí àlàáfíà ní tèmi ṣẹ ó yá mu ṣẹ mọ́ wa lára olúwa mú ìlérí ṣẹ mọ́ lára adènà lérí amú ìlérí sọ̀sọ̀ àṣà olúwa dójú tì wá dúà dúà lórúkọ jésù kristi olúwa wa àmín ẹnìkan mo gbàdúrà fún ọ. I pray for somebody. gbogbo alágbà tó bá ń lo ẹyin lórí ayé rẹ. every powerful man using egg over your life. gbogbo alágbà tó bá ń lo ẹyin ẹyọ kan ló kù. every powerful man using egg over your life. ó ti fọ́ yòókù o. and he has already. ó wá kọ ẹyọ kan tó kù. it only remain one. alágbà tó bá ń lo ẹ ẹ mo ọlọ́run máa ń sọ̀rọ̀ lówó èmi ò mọ kata yẹn mi ṣùgbọ́n ẹyọ kan ló kù. it only remain one. èmi ò mọ kan tó jẹ́ ẹyọ kan yẹn ṣùgbọ́n mọ̀ ó ti ó ti ó ti ó ti wó yòókù mọ́ ó ti wó ó ti wó yòókù mọ́ lẹ́yìn ṣùgbọ́n ẹyẹ kan ló kù ẹ gbogbo ẹyẹ kan tó tún wá fẹ́ lù mọ́lẹ̀ yìí mo wá gbàdúrà ọ̀run kó dójú tì í mm. lórúkọ Jésù ọ̀run kó dójú tì í ẹnì kejì ìwọ tó máa ríra ẹgbẹ́ wà nú ẹ̀wọ̀n yẹn lórúkọ Jésù ọlọ́run kó ṣí ilẹ̀kùn yẹn jáde ó yá jáde nú ẹ̀wọ̀n ayé ó yá jáde nú ẹ̀wọ̀n ayé yà jáde nínú ẹ̀wọ̀n ìtìjú ó yà jáde nínú ẹ̀wọ̀n ẹ̀gàn ó yà jáde nínú ẹ̀wọ̀n àṣetì ẹ̀wọ̀n ńgbà míì kò yẹ gbígbà tí wà ní prison ohun tí yóò lágbára tẹ́ kó máa ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà tẹ́ pé gbogbo ìgbà ó lágbára lórí àṣàṣẹlẹ̀ ah, ó tutù ṣẹlẹ̀ ó tutù ṣẹlẹ̀ ó tutù ṣẹlẹ̀ wọ́n ti ṣe ẹni ẹmọ lélẹ̀ èmi wá sọ nípa agbára àjíǹde àtàgbà tí bẹnu ẹ̀jẹ̀ Jésù èyí tó ta lórí gàgbéra wù àtàgbà agbára bẹ májẹ̀mú rẹ̀ àti lórí ọ̀rọ̀ rẹ̀ pé kó o máa lọ mo dúnlágbá ló ń dúnlágbá ẹ májẹ̀mú yẹn lábẹ́ májẹ̀mú yẹn mo ti sọ̀rọ̀ jáde ní orúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀ ai makai masaya lọ́wọ́ túbú ayé ní kàtọ́lì mako pẹ̀lú sẹ̀tẹ̀ ètò de iṣẹ́ ẹni mọ́lẹ̀ lọ́wọ́ túbú ayé ètò de ògo mọ́lẹ̀ lọ́wọ́ túbú ayé ètò de ìgbéyàwó mọ́lẹ̀ ní orúkọ Jésù pé àníṣe eléyìí ò lè ṣẹlẹ̀ kó gbàgbé ẹ̀ mo dúró lábẹ́ májẹ̀mú yẹn àti lọ́wọ́ ohun Olódùmarè ní orúkọ Jésù lábẹ́ májẹ̀mú àbá àwọn ọba ni mo ti sọ̀rọ̀ jáde ó yá gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ ìkólọ rẹ kó padà wá ìkólọ ayé rẹ kó padà wá ìkólọ ayé rẹ kó padà wá ẹ borúkọ Jésù Olúwa àkókò ti tó fi ayé mi dára tí ayé ò sọ pé mi lè dá. Sign my good with good great things àrà sọ pé o lè dámọ́ yẹn. that thing that says cannot happen again. àrà pé kò lè ṣẹlẹ̀ ní ayé yẹn. that miracle that I say cannot happen. olúwa fi ayé mi wá dára yẹn. father design my life with that. fi ayé mi dára rere yìí. design my life with that good thing. olúwa fi ayé mi dára rere yìí. father design my life with that good thing. olúwa fi iṣẹ́ mi dára rere yìí. design my job with that good thing. olúwa fi ayé ọmọ mi dára rere yìí. design the life of my kid with that good thing. olúwa fi aya mi dára rere yìí. design my work with that good thing. olúwa fi ọ̀rẹ́ mi dára rere yìí. design my colleague with that good thing. olúwa fi ẹbí mi dára rere yìí. design my family with that good thing. olúwa fi ìjọ ìdára rere yìí.

olú ọlọ́run aláàyè ó yá fi mi dára rere fi iṣẹ́ mi dára olúwa fi mi dára rere gbàdúrà sẹ́ kí ọlọ́run Ísírẹ́lì kó fi ọ́ dára olúwa fi mi ayé mi fi dára olùgbàlà fi mi dára olùgbàlà fi mi dára olùgbàlà fi mi dára olùgbàlà fi mi fi ayé àwọn ẹ̀ dára in the name of Jesus fi àdúrà ìdára àgbà ayé àwọn ẹ̀ yẹ ní orúkọ Jésù kólókó padà wá ohun tá kò lè ṣẹlẹ̀ ní orúkọ jésù kó bẹ ṣẹlẹ̀ makatujojo ní makapapata bakujoko bẹkujẹkẹjẹ bakotokotokotokoda bakatokotokotokotokoda bakatokotokotokoda bakatokopakatakaba bakotokotokota bakata bọbọlaji gbàdúrà nakotokotokatakaba makatokotokotoka masototokẹjẹkẹjẹ makatakatakata lẹbẹrù bẹtẹkẹjẹ lẹsẹkẹjẹkẹjẹ polisi simegbagbua leketeketekete makotokobakata lakatokototototeketa bakatakatakataka ojokatikete gbadua gbadua rakatakatakata lekeketeketekete makotokotokotokata oyeoyeoyeya olódùmarè fi ayé mi dára ara ńlá ta ayé ta ayé mi lè dá ibi tá mi lè dé gbé mi débẹ̀ èrò ń tán ní àlè ṣe yẹn mú wa ṣe bàbá dára ó yá fàyè wa dára ó yá ó yá ó yá ó yá ó yá ó àní gbàdúrà fàyè ọmọ mi dára màkótótótótó dùà dùà lórúkọ Jésù Kristi Olúwa wa dùà dùà lórúkọ Jésù Kristi Olúwa wa ara ń bẹ tí mo fẹ́ dá ara ń. My. until is there in the bible. Dàpọ̀ ti ṣẹlẹ̀ rí ó sì ṣe ṣẹlẹ̀. It has happened and it continues to happen. Ṣèbí àwọn àwọn ìran Joseph sọ pé ìran rẹ̀ ò ní ṣẹ. Joseph's family says his dream will not come to pass. Ṣèbí màmá Esau ló ta ògo rẹ̀ dànù. Esau's mother sold his glory. Ó gba ògo lọ́wọ́ ẹ̀gbọ́n fẹ́ gbàbúrò. He collected the destiny of the father and changed with the brother ìyẹn ò tiẹ̀ gbọ́ràn ni torí pé yẹn máa lọ́rùn ni. he didn't know God so that mm. made him to be disobedient. ọ̀pọ̀lọpọ̀ yìí bí Sọ́ọ̀lù lówó Dáfídì ti pé àníṣe ìwọ bọ́ọ̀ tó ń pè ní champion yìí máa paná ògo ẹ̀. Saul looked at David and said he's going to destroy him. kí ló fàjà gbogbo ẹni ọgbà what happened. ma eléyìí Mr. Man ọmọ yìí champion ni o ọmọ ah, ọmọ yìí níwà unique ọmọ yìí ní talent burúkú talent ẹ̀ ló bínú sí. he was against his talent. pé àníṣe kí lẹ sọ. So? ọ̀pọ̀lọpọ̀ ayé ń bínú sí ọ pé àníṣe mrs sosososo ìwọ mr soso àwọn ọmọ yín yẹn tàbí ìwọ gangan mr gangan fúnra rẹ pé àníṣe ogun lé ogun ò tí ì fi ọlẹ̀ ní orúkọ jésù lónìí nípa agbára àjíǹde àti májẹ̀mú rẹ̀ gbogbo ara tí ọlọ́run gbélé ọlọ́wẹ́ kó dánú ayé yìí gbogbo ìlà ìṣẹ́gun tí ọlọ́run kọ sí ọwọ́ rẹ pé kó lọ sí kó lọ ẹwọ́ wọ́yín ẹwọ́ wọ́yín gbogbo yẹn ẹwọ́ wọ́yín ìlà tó wà lọ́wọ́ mi yàtọ̀ sí tiẹ̀ tàbí ọlọ́run gbé nǹkan lé ọ lọ́wọ́ àní làwọ̀ mi kò gbogbo àgbáyé billions of people kò jọra wọn o tàbí ọlọ́run gbé nǹkan tó yàtọ̀ sí mi ní ọwọ́ tó yàtọ̀ sí tiẹ̀ gbogbo àrà tí ọlọ́run gbé fún ọ pé kó lọ dá gbogbo ògo tó lọ́rùn ní kó lọ fi hàn lọ fi ògo mi hàn kò ní kó lọ jìyànú ayé kí ló fẹ́ jẹ́ kí kú dó sọ̀rọ̀ náà ìwọ ní kí n lọ jìyànú ayé ó ní lọ́nú ayé kó lọ fògo mi hàn ní. ìkàdá nìyẹn mo kọ́ pèrè sẹ̀tẹ̀ wọ́wọ́ rẹ sẹ́ gbogbo ara tó ń bẹ lọ́wọ́ mi yìí ní orúkọ Jésù ó yá fara ah, ìwọ́n bọ́ọ̀lù tó sàmì sí ọwọ́ ikanda mokotoni makatayaba ìwọ ọlọ́run tó sàmì sí ọwọ́ màráàlì màkájà tí o sì jọra wọn ti kẹ́hìndé òjọ táyé ti táyé òjọ kẹ́hìndé àwọn tó ń bí papọ̀ nìyẹn o mìkẹ́lì àkàtò kò bàkàtà tí aya òjọ tọkọ tí ọkọ òjọ tọkọ tó òjọ táyà tí kàtàkàtà tí bàbá òjọ tọmọ kò sọ àwọn ọmọjọ bàbá mi kò ṣe bí ìlà ọwọ́ líkàrì màkú tẹkẹ́lì bàkàtà mọ̀kọ́lì màkọ́ sàtà gbogbo táwọn gbé fún ọ láti wá ṣe inú ayé lónìí ọ̀run kò fún ọ ṣe ọ̀run kò fún ọ ṣe gbogbo ẹ tó gbé ẹrù wọn ní ọlọ́wọ́ nìkàtàkàbà kùtàkàtà gbogbo ẹ tó sọ di ẹrù wíwọ gbogbo ẹ tó sọ ìlàyẹ di ẹrù wọ gbogbo ẹ tó sọ ara yẹn di ẹrù wọ ètò sọ di ìpọ́njú ètò sọ di ìṣòro ètò sọ di ìdààmú ní orúkọ Jésù agbára àjíǹde yí dára agbára àjíǹde yí dára agbára àjíǹde yìí rárá látò lọ bẹ̀rẹ̀ sí ṣe rẹ̀ látò lọ bẹ̀rẹ̀ sí ṣe rẹ̀ látò lọ bẹ̀rẹ̀ sí ṣe rẹ̀ látò lọ bẹ̀rẹ̀ sí ṣe rẹ̀ látò lọ bẹ̀rẹ̀ sí ṣe rẹ̀ látò lọ bẹ̀rẹ̀ sí ṣe rẹ̀ látò lọ bẹ̀rẹ̀ sí rí ìyára látò lọ bẹ̀rẹ̀ sí rí ògbọ́ látò lọ bẹ̀rẹ̀ sí rí ẹwọ ọlọ́run ní orúkọ Jésù ògo yín kó bú jáde ògbó ayé ọmọ yín kó bú jáde oúnjẹ wá síwájú Olúwa lónìí ohun tó gbé yín wá síwájú àdúrà yìí tẹ́ fẹ́ fẹ́ jẹ́ kí n gbàdúrà ohun tó mú yín tẹ ronú ọkàn yín pé àlẹ́ wọ́n mo rí wọn ẹnìkan sẹ́ndì kí ní ìsinmi mo sì click lórí ẹ̀ tàbí yóò abẹ nǹkan mi pé àjẹ́ mo dúró yẹ kí n máa darapọ̀ mọ́ wọn ní àdúrà yìí àṣà ní nǹkan tẹ wá ó ní nǹkan tẹ fẹ́ wá gbà lọ́wọ́ lọ́rùn bẹ́ẹ̀ ni ọlọ́run ò sì bínú sí God never mind God not know mind at you for ohun tẹ bá wa kò ń bínú sí olóníkẹ́ wá ó ní ẹ képe mi èmi á dáhùn wọn fún wọn alágbàtí ẹ kò mọ̀ yín ó ní ẹ tọ̀ mí wá ó ní òun ó sì ṣàánú fún yín mo gbàdúrà ohun tẹ́ bá wọnú àdúrà yẹn ọ̀run kò yanjú ẹ̀ lórúkọ jésù ohun tẹ́ wí láàárọ̀ yìí níwájú olúwa ní orúkọ jésù ọ̀run kò yanjú ẹ̀ ọ̀run kò yanjú ẹ̀ ọ̀run kò yanjú ẹ̀ ọ̀run kò yanjú ẹ̀ àgbà kò yanjú ẹ̀ ó yá kẹ́ ní ẹ̀rí ńlá ó yá kẹ́ ní ẹ̀rí ńlá ẹ̀rí yín kò pọ̀ lórí ẹ̀ ní orúkọ gbogbo ẹ̀ tó yí ká gbogbo àgbà tó fọwọ́sowọ́pọ̀ olúwa kò tú wọn ká nínú ìbínú ọlọ́run ní orúkọ Jésù mo ní kí Olúwa kó tú wọn ká gbogbo àwọn tó ní kò ní ṣe é ṣe nínú ìbínú Ọlọ́run mo ní kí Olúwa kó tú wọn ká mo ní kí Olúwa kó tú wọn ká gbogbo tẹ́ ń gbà ládùúgbò àpé kó bọ́ sí i lórúkọ jésù kò bọ́ sí àkókò ò ní lọ mọ́ lọ́wọ́ ọjọ́ ò ní sọnù mọ́ lọ́wọ́ adírẹ́gbẹ́ ò ní jí gbé ó ní ẹni ń béèrè ní rí ẹni tó bá béèrè pé àwa gbà báà ni ọ̀rọ̀ yẹn ṣe fẹ́ ṣe gbà tó bá farahàn náà yé e ó béèrè fún ọmọ ó rí pé ọmọ yẹn débẹ̀ o ó béèrè fún ọkọ ọlọ́run gbé ọlọ́run gbé ọgbó pàdé akọ tàbá ya ó béèrè fún iṣẹ́ ọ̀nà iléeṣẹ́ là ó ní ẹni tí máa ń béèrè ní rí gbà ó tẹ́ béèrè nú àdúrà yìí lónìí lórúkọ Jésù ọ̀run kò fún yín lórúkọ jésù ọ̀run kò fún yín ọ̀run kò fún yín gbogbo eré gbogbo lórúkọ jésù ọwọ́ yín kò tó gbogbo eré gbogbo ọwọ́ yín kò tó ní orúkọ jésù gbogbo eré gbogbo ọwọ́ yín kò tó ayé yín kò tó ayé ọmọ yín kò tó ojú òní tì yín oṣù yìí ti fẹ́ parí gbogbo ayé yín kò gbà parí bẹ́ẹ̀ kò gbúdọ̀ gbérí mọ́ ọwọ́ olóore kò kàn yín financial breakthrough ò ní tọrọ jẹ lórílẹ̀‐èdè yẹn olúwa kò fi àyè gbọ́ kó olúwa kò gbalẹ̀ fún ọ ẹ ṣàmì dáadáa ó mo ní kàtúndé kàfáàlì kàtà mo ní lórí olórílẹ̀‐èdè tó fẹsẹ̀ yẹn nàìjíríà ní Uganda ibikíbi tó wà olúwa kó gbalẹ̀ fún ọ mo ní kó olúwa kó gbalẹ̀ fún ọ mo ní kó olúwa fi di ẹsẹ̀ rẹ múlẹ̀ iṣẹ́ rẹ ò ní dàrú olúwa tó bá sọ̀rọ̀ ní kọ̀kọ̀ ìkọ̀kọ̀ ló ti ń bóyá kó sọ fún ọ ní gbangba olúwa tó bá sọ̀rọ̀ ní kọ̀kọ̀ kó sọ fún ọ ní gbangba o ò ní ṣàìsàn àìsàn ò ní ọ o ò ní ṣàìsàn àìsàn ò ní ṣe ọ ojú ò tì ọ níbi àdúrà ẹ̀rì tí ń ṣe níbi àdúrà ẹ rí àánú gbà níbi àdúrà ẹ ó dìde níbi àdúrà ẹ rí ìrànlọ́wọ́ bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi Olúwa tágbára wa àmín àmín àmín lórúkọ Jésù mo fẹ́ kó kí hallelujah yẹ hallelujah mi gbọ́ hallelujah hallelujah yẹn o hallelujah hallelujah fún ìṣẹ́gun hallelujah hallelujah fún ìtúsílẹ̀ hallelujah hallelujah fún ìdáǹdè hallelujah hallelujah kò gbére yẹn wá hallelujah hallelujah kò rí gbàṣẹ hallelujah ó tẹ ọ lọ́wọ́ ó di mímọ̀ṣẹ́ hallelujah bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wa àmín hallelujah. hallelujah. Praise the Lord. I ẹ jẹ́ ká fi sọ́kàn pé àdúrà yìí tẹ̀síwájú ní um, lọ́sẹ̀ yìí and I've been saying it now but maybe this week I will try to you know I, I will just come in for those sometimes but I've been saying to those that uh, if you can able to catch it and the prayer is on Zoom um, after we have normal regular prayer so that's why I want you to get and maybe I can just to, but the, for the partners, but if I want to help some, because I know some people have called me about it, so I will just post like okay, um, a notification. So if you can able to pick and join, you can join. You know, yeah. So at any time, so in this week, and uh, and also, and I can I said that um, too bad that way I you should fast. Mm, so, uh, so by God's way, I can just just for I don't want to come on Facebook or YouTube, but I just want to be a time prayer, personal prayer. And uh, so if I put the notification in, like uh, join me so so time, and if you can able to get it, but you know, you're able to get it, you come in, you know, you pray. And uh, by next week uh, is our Thanksgiving, um, Thanksgiving Saturday. But I say you can give your thanks at any time. just let me know that you want to give your testimony that means you give a testimony before the Lord which is good orí tọ́lọ̀ ń ṣe fún yàn kò ṣe pé kéèyàn gbé pamọ́ ó ṣe pé kó ah, mi fẹ́ ló ṣe nìyẹn ọlọ́run ti ṣe ayé mọ iṣẹ́ yẹn pẹ̀lú ẹ̀ kó tó gbélé ọ lọ́wọ́. God already did his job so <laughs> there's no point in saying you don't want people to know. mi ò ní pé kéèyàn ṣe yàlòyàlò náà but ó ti ṣe ayé mọ ó ti ṣe ọ̀tá ẹ̀ mọ́ṣẹ́ pẹ̀lú ẹ̀ pé ó ti sọ di alágbára kó tún gbélé ọ lọ́wọ́ àbí ohun àbí tí kò bá jẹun tọ́lọ́run fún yàn. He's already made known to public so he has already made you powerful before he gave it to you. Only set the table before my enemies. Níwájú ọ̀tá ẹ̀ ló ti ṣe gbélé ọ lọ́wọ́. He did this before your enemy. Yeah, so but you, apply wisdom to do things. I'm not saying that it, it's not about testimony. Testimony is a testimony. It's to, it's say you overcome with the word of your testimony. Ó ní a a a ṣẹ́gun nípa ẹ̀rí rẹ̀ ẹ eh, that you are saying it as a victory ọlọ́run lè dojú tẹ gbà tó bá give ẹ̀rí ah gbà tí mo give testimony yẹn tí mo sọ̀rọ̀ ah kí ni dé àfi àfi maybe how you give you give that thing in pride. so there's uh, God will always back it up except if you if you do it with pride. ọ gbé mo sọ gẹ́gẹ́ bí àṣírí ẹ mọ́ kọ́ńtà ẹ mọ́ yìí ó kú ẹ mọ́ ṣùgbọ́n pé ọlọ́run ló fi ògo yẹn fún fún ìgbéga ọlọ́run o kò o láéláé. if the glory is for God you can never. láéláé eh, báwo ló ṣe fẹ́ màá dẹ̀ fi ògo fún ọlọ́run ayé mi á wálẹ̀ àbá. that I will give glory to God and my life come down can never happen ẹ mọ̀ pé àdúrà yóò gbà wá di ẹlẹ́rìí wọ́n tó ti ń wá sínú àdúrà yìí láti jọ yìí tó ń béèrè ọ̀run kó gbélé ọ lọ́wọ́ ohun tẹ́ ti ń wá tẹ́ bá wá ọlọ́run Ísírẹ́lì kó fi agbára rẹ̀ hàn ilé tó lè ṣe léènì fún yín lórúkọ jésù kò di mímọ̀ fún yín ó yá kẹ́ ẹ lọ ṣe rere o ọlọ́run mo fi àwọn èèyàn ilé ọ lọ́wọ́ bàbá wọn ti béèrè ó ní ẹni tó máa ń béèrè ló máa wá ń rí gbà ọwọ́ ló sọ bẹ́ẹ̀ bàbá pé ẹni tó bá béèrè àwa gbà káwọn èèyàn lè mọ̀ pé ọ̀rọ̀ yóò ti tọ́ ni wọ́n ti béèrè báyìí o ẹni tó wá kù sọ́wọ́ rẹ̀ ni pé káwọn èèyàn wá rí gbà lọ́wọ́ ogun ayé àti fi lọ́ọ́ pé kó o tẹ́rí bá ó ní ẹni tó bá ń béèrè ló máa wá ń gbà àwọn èèyàn yìí mà ti béèrè pẹ̀lú ìgbàgbọ́ jẹ́ kí ohun tán béèrè kó ṣe ìtẹ́wọ́gbà jẹ́ ohun tán béèrè yẹn jẹ́ hàn rí gbàsẹ́ olúwa lórí ọ̀rọ̀ yẹn dúró tì í nínú ayé ẹnì kankan ọ̀rọ̀ yẹn pé ẹni tó bá béèrè ló máa gbà mo fẹ́ kó o dúró ti ọ̀rọ̀ yẹn ní àárọ̀ yìí nínú ayé ẹnì kankan tó wà nínú àdúrà yìí nú ayé àwọn èèyàn tó gbàdúrà yìí ọlọ́run Ísírẹ́lì mo fẹ́ kó o dúró ti ọ̀rọ̀ yẹn pé ẹni tó bá béèrè ó máa ń gbà ní ohun tẹ́ ẹ béèrè pé kí ọlọ́run kó ṣe lórúkọ Jésù ó yẹ gbà á kó di mímọ̀ fún yín kẹ́ ẹ sì padà pẹ̀lú ẹ̀rí ńlá kẹ́ padà pẹ̀lú ẹ̀rí ńlá ọ̀nà rẹ̀ kó là tọ́lọ̀ kó bá ọkàn sọ̀rọ̀ kó bá orílẹ̀-èdè sọ̀rọ̀ kó bá ìlú sọ̀rọ̀ kó bá ọ̀rẹ́ sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ ayé yìí bẹ́ẹ̀ ni ó sì rí láì lórúkọ Jésù Kristi olúwa wá ah. agbára jíde kó wọnú omi ẹ lọ kó mú ìṣẹ́gun wá gbogbo ẹni tó ń wọ ọmọ ẹrọ ọmọ bí o nínú ọdún ìkọlọ́run kó dá yín lò ó rọ ọmọ rẹ gbẹjọ ó rọ ọmọ rẹ gbẹjọ ó gbé ọmọ rẹ lọ́síwájú olúwa fún ẹ̀rí ńlá ó nínú ọdún yìí wàá gbé ọmọ rẹ lọ́síwájú olúwa fún ẹ̀rí ńlá ìkàlàbàkú ṣàtẹ̀yà débòkú pàwọ́ ṣàtẹ̀yà nínú ọdún yìí wà á bímọ wà á gbé ọmọ yẹn lọ síwájú olúwa fún ẹ̀rí ńlá bẹ́ẹ̀ ni a sì rí láì lórúkọ jésù kristi olúwa wa àmín ọ̀rọ̀ yẹn wà á sì múṣẹ àmín àmín lórúkọ jésù hallelujah thank you for being here thank you for being here god bless you thank you see you later on god bless you bye bye.